إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا فقافني إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد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 صلى الله عليه وسلم إلى دا صلاتنا بوارا إلى النبي الحمد لله àti àwọn sọ́hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú ìjókòó fiqh as-siyam من خلال كتاب صفة صوم النبي صلى الله عليه وسلم في رمضان للعلامة المحدث الشيخ سليم بن عيد الهلالي والعلامة الشيخ علي بن حسن الحلبي رحمه الله نبيتي أوان سوري لله ونال نيرو الفجر الماذا يعني وقف الصوم اتواصل اي الفجر الصادق والفجر الكاذب يقول في من باوي يقول هذا في من سوق اس كوريج تول الفجر الصادق يقول من كوكو يو يقول من يو بين ها الفجر الكاذب ثم بعده الفجر الصادق أفاها بما تشواج فوا أوان بنوبا سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله ọ̀rọ̀ tí kìí ṣe ti Allah subhanahu wa ta'ala tí kìí ṣe ta nabi sallallahu alaihi wasallam ọlọ́run jọ jáde mọ́jọ tẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àdánwò ní fún ẹni tí máa ń bá ní sọ̀rọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ wa lọ́rọ̀ Allah أيها الموفق معذرة نعم أن يوفق للصادق في الآية حتى يتبين لكم الذين في الحمد من الحمد من فإن روح القلب إذا أثر في الكتب على استعارة وجود الكتاب صار أيضا وغير من حق الحياة وقال في الكتاب في النجوى ولا راي كلام الذي ولا مدبرا فإذا تبعت ذلك أنتم عن الأكل والشراب فإذا كان عندك الفتاة من ماء أو شراب أكثرها أيها المدينة لأن رتبة عظيمة من حق الظالمين على عباد الظالمين ولو سمعت بلا قال صلى الله عليه وسلم إذا سمع أحدكم من النساء ومن نوم الجن فلا يضرب حتى يكون من طيب أول فاتوى tí فلما kọ kíra yìí wọ́n ni wà àdám lọ́mọ kíní kadájú wọ́n tó fẹ́ kọtíra yìí láti máa موفق موفق أيها الموفق يوجه الله سبحانه وتعالى توفي شيكونج إلى طاعة ربه توفي شيكونج لو سيدي ما تلت يلون وبارك أن أوصاف الفجر الصادق كتابة وهو description to of الفجر الصادق يعني الفجر ودودو هذه هي التي تتفق والآية الكريمة قولوا الله كل آيات الفجر فوق Allah subhanahu wa ta'ala sọ fún wa pé hatta òun ló lọ pẹ̀lú ẹ̀ pé wakulu ẹ máa jẹ washrabu ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal yàtọ̀ sí ti funfun ní ti alfajari tàbáríká wo alfajirul káàrí tó mọ́ kọ́kọ́ jáde láyé tàbáyàn alkhaitul abiyadu min alkhaitul aswadi indahu limáàdá torí pé tí alfajirul káàrí bá ti jáde ṣùgbọ́n lóhun bá jáde báyìí tó máa lọ bípa tó lọ sọ́nà ibi tó rò ti wọ̀ láàkiri àkíbù dọ́là àmọ́dọ́là òkùnkùn wá lẹ́yìn tó ń bá jáde tán gbogbo fúnfún yẹn yóò padà dúdú padà إذا هل تبين لقيت الأبيض الأصل الأسود الفجر؟ لا وإنما يحصل ذلك إنما هو عند طلوع الفجر الصادق فجر الصادق بجد أولو في fi أولو با òun ló bá ayà ẹ̀ فإن ضوء الفجر ضوء الفجر يعني نور الفجر في مليان فجر إذا اعترض في الأفق tó bá ti jáde báyìí síbi àwòwò sọ́nà bí tó mò ti mọ́ yọ tó bá jẹ́ pọ́nà bí tó ti jáde yẹn bí àwọn àpáta òkè ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ó wá wà mẹ́ tí yẹ́ àtàjúrò yọba jáde báyìí tàbá wá wo òkè àpáta yẹn dọ́hàrọ̀ ka ẹnàwò khaitun àbíyà albahar wà dẹ́ wọ́dọ́rọ̀ mi fò kì í tàbá tí kala àpáta kálápàtà rí apata àpáta lọ́dọ̀ ìbáyìí awa wà ní sàlẹ̀ sàlẹ̀ àwa wò orí àpáta yẹ báyìí a na funfun sí tí wọ́n lẹ̀ ṣẹ́ọ̀nà sórí ẹ̀ míwà orí àpáta dẹ̀kọ́ ló wa ibi tó rùn ti ń yọ náà ló ama àmọ́ ta táwa rí a look as if won na ògùn funfun si ori apata ní òkè in tó wá funfun tó lọ yìí tó jẹ́ alfajir khaytun aswad a máa tó wá rí dúdú lókè rẹ̀ alwárùwà rẹ̀ dúdú tàwá rí lókè rẹ̀ huwa baqaya dhalamu alladhi walla mudbira ìyẹn ni àṣẹ́kùbọ̀ àwọn òkùnkùn òru èyí tó ti ń lọ tí ìmọ́lẹ̀ ọ̀sán ti fẹ́ replace ẹ̀ lórí tàbá ti wá wo méjèèjì báyìí a ìgbà tí wọ́n tẹ́ òwú funfun sí orí àpáta tí wọ́n wá gbé òwú dúdú sí orí rẹ̀ fàhádá wọ̀tẹ̀kí kìmáàná wàkúlù wàṣírọ́bù hátà yàtàbáyànà lákòmọ̀lẹ̀ kọ́yìtòlẹ̀ àbìyàdòmínàlẹ̀ kọ́yìtòlẹ̀ aṣíwádìí من الفجر ثم أتم الصيام إلى الليل فالبيان هذا أفعل فإذا تبين لك ذلك tó bá ti wá kílẹ̀ bí ẹ̀ pé ah, a àti rí tó jọ òwú funfun a fi ń rí lókè bí àpáta àfáàní ìdá ilé fa amsaka anil akili wa sharabi wa at that moment stop àti mọ jẹun tó gbé fájìlì tó tó dọ́rọ̀ bá sọ́nà sọ nìyẹn wa kulu wa shrabu hatta tatabayyana ìdá tatabayyana tó bá ti clear pé ooru àtọ̀sán ti wa amsaka anil sharab má jẹun má má mú nǹkan má má súnmọ́ yàwó má. wàhún náà mọ́sàlá mọ́sàlá wáyé ni pé má náà fi sharab ká ní táìmù tí ìmọ́lẹ̀ yẹn kí ẹ̀yẹn kọ́ọ̀pù omi tó wá fẹ́ mu ó ti jẹun lóòótọ́ but ó fẹ́ mu omi kọ́ọ̀pù tí wá wà lọ́wọ́ rẹ̀ báyìí àlùfáà wa ní fàṣírọ́bù ha ha ní àmàrí à wọ́n ní mẹ́kí ọ̀pọ̀ mú mi yẹn pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú gíní jọmọ́ àá sátìrì ti yọ omi wà lọ́wọ́ tí ẹ náà èyí tó wà lọ́wọ́ rẹ̀ yẹn wọ́n ní kò mú lè máa dá lè annaha rúfsọ̀tún àríyímọ́tún min arhamir rahimin torí pé rúfsọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba látọ̀dọ̀ ọba tí ń kẹwàá ó fi ṣàánú wa ni ege ẹni tó ti gbé kọ́ọ̀bù tó fẹ́ mú báyìí ó kàn ká ah fásitì ti jáde fásitì ti jáde ah, ẹ̀mí rẹ̀ ti wà níbi ní tó fẹ́ mú rẹ̀ àbó ti bu òkèrè báyìí kó gbé sẹ́nu báyìí fásitì ti yọ fásitì ọ̀rọ̀ pé ó Allahu akbar Allahu akbar ah, a máa wo ah, àà sàárà ni ìkẹ́ ìjẹkùn ní látọ̀dọ̀ ọba tó epo ọba tí máa ń kẹ́ni jùlọ ó wá sì kẹ́ ìṣe fún gbogbo àwọn ẹrú rẹ̀ tí máa ń gbàwẹ̀ kódà kó ṣe pé o kàn sí ìdìpọ̀ ọjìyọkọ́ bóyá o gbọ́ tí wọ́n pèrú pé àṣàlátù kọ́ìrò mìíràn náà mi àbáàdìmọ̀ ẹjọ́ lọ wọ́n lẹ́rí ẹ̀rí ọ̀nà àríbìsọ̀lá ó dánìkọ̀ọ̀kan nu yín bá gbọ́ pé wọ́n ti pèrún wọn ìnáhù fi yẹ́dẹ̀ kọ́ọ̀pù tó dẹ̀ bẹ́bí jẹun tó bẹ́bí mú mi ó sì wà ní ọwọ́ rẹ̀ fàálà ayẹ́dọ́ òhù kò gbọ́dọ̀ drọ́pù kọ́ọ̀pù ọwọ́ rẹ̀ yẹn o hátà yẹ́kùn ríyá àkórípò mẹ́fẹ́ fún gbọ́ bùkátà albayanu hadith òun náà ní tí àwọn àlùfáà tí wọ́n gbára lé hmm? wọ́n tó wá fẹ́ mú wá sáàrù mí náà wà níwọ̀n bá àti pèrò àsọ́lá àtò khayrun ìrànlọ́wọ́mì wal maqsudu bin nida intermil pẹ̀lú nìdáhùdáhù ní kíni ó ní ànídáhù àdánù alfajari ẹlẹ́ẹ̀kejì tó wà fún pé alfajari sọ́dìkì ti jáde wọ́n ní tàbí mọ̀ bẹ́ẹ̀ ó ní ziyada kan wà níbi riwaya mi tí al-imam ahmad ibn muhammad ibn hanbal gbà wá ibn jarir ní tabari rahimahullah àwọn náà gbẹ̀gbẹ̀ rẹ̀ wà gbẹ̀ irú ma táwọn ẹnu bínú wọn meanwhile amiral muhaziru sì máa ń pe ń yẹn nígbà tí alifájà àdìbá ti jáde alibáyánu ààrẹ tó túmọ̀ sí pé ìtàdí fi yẹn táwọn alifá sọ pé wí ni pé kálífájà àdìbá ti jáde báyìí ṣé kọ́ọ̀pù yẹn sì wà lọ́wọ́ tiẹ̀ náà mú ìmí ìlò ní bu omi ìmí mà alibáyánu ààrẹ òkèlè ti wà lọ́wọ́ rẹ náà jẹ́ òkèlè ní ìlò oníṣẹ́ kí ni jẹ́ wà á lò ní bu mọ́ wọ́n tún mẹ́rin mi wá ọ̀tọ́lọ́ tó wá ń jẹ́rìí bí ọ̀rọ̀ táwí ẹ̀rẹ́ ìwáyà kan tí Abu Umama Al-Bahili tó gbẹ́gbàwà rẹ̀ radiyallahu anhu ó ní uqimati s-salah ó ní wọ́n gbẹ̀nù gúnjọ kan wal ina'u fi yadi Umar kọ́ọ̀pù táà fi mọ́ wá mú mi ó wà lọ́wọ́ Umar níjọ náà ìyá nábì òótọ́ wọn ti pèrò àwọn ṣé mo lè mú omi tí ń gbẹ́nu kọ́ọ̀pù tí mo jí gbéra ní ìlú àrẹ́bí náà mú fàṣẹ̀rí ẹni ọmọ bí sì mú jọ́nà lójú ànábì sallallahu alaihi wasallam àhá fàṣẹ̀rí bàbá wù fàṣábàtà kí mọ̀ wúwo lọ ìyẹn wá rí rẹ̀ pé ìmọ̀ káwọ́rò níbi oúnjẹ jíjẹ kọ́bùlá tó ló ìlúfàjìrì sàárè bífọ́ káàlì fàjà àti tiẹ̀ tó jáde ní dáhàwẹ́lẹ̀ ṣẹ̀yà káà ní abẹ́ ṣe àyíbá mọ́ torí pé àbẹ́ fọ́ọ̀lù síkùn tí ó ká fọ́ọ̀lù sí muhdasa muhdasa ẹni lè àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ fún ara wọn ni nígbà bá ní mọ́ rẹ́rí pé alfajari gan ti yọ báyìí kódà wọ́n tún ti pèrún alfajari umaru sì mú kọ́pù dání anábì ní kó mú àkátó wá sọ pálífàjari ò ti yọ هنا مسألة عندي كذا مسائل كلابي àwọn ẹ̀rí yìí àwọn mínà wà fún hadith ha ẹgbà mí kò lálàáfíà Abu Hatim ar-Razi rahimahullah àwọn gbà pé ìwáyà hadith ta múwá yẹn ìwáyà yẹn kò lálàáfíà afárò Umaru yìí náà wọ́n ní ò lálàáfíà ta ni ó sánàdù rẹ̀ mọ̀dálẹ́sù kan bẹ̀rẹ̀ tó wá ní àná àná albayan wà dẹ́ àwọn àsáàrù ní ò lálàáfíà ṣùgbọ́n méjèèjì ní ò lálàáfíà ó padà wá fa sí mọ́sálà ìfíwá ní nìta àmìnà onímọ̀ ní kámọ́ dára wa láàmú àgbọ̀rọ̀ lu àdífì eréfíkù lálàáfíà ẹlẹ́ẹ̀kejì ìdánù kùránì wí ni pé hátà yàtà gbogbo sí pé hátà tó wà níbi ááyà yẹn lélọ́gọ́ọ̀yà ibi tẹ́lì jẹun dé nìyẹn tálùfájìrù bá lè ti yọ gbàgbé ẹ̀ wọ́n ṣe kí ní májẹ̀ọ́mọ́ wọ́n ṣe kí jẹmọ́ májẹ̀ọ́mọ́ àwọn tó wá dúró tí àwọn àdíṣe léyìí wọ́n tádìṣe yìí bá jẹ́ gbàrẹ̀ àwọn àfáàrù kan bẹ látọ̀dọ̀ àwọn sàhábà ìdíwọ́n Allah ta'ala àrẹ̀hìn tó ṣe pé àárá kan lẹ̀ pé intanpe náà lùfájúrù yìí ti yọ àwọn sì tún ṣe kọ̀tínú láti máa láti máa jẹun Amir ibn Matar ọdínjọ́ kan òun wá sọ́dọ̀ kan náà sábẹ́ ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó lásìkò táwọn ń jẹ sààrì mú ṣe súnmásìkò òun tó ó láwọn wá bá tí ń jẹ sààrì lọ́wọ́ sì gbé sààrì tó jẹ kó gbélé àwọn lọ́wọ́ àwọn náà sì bá jẹ sàárì wọ́n láwọn ń jẹ sàárì yẹn tó bá ìdé ìfàkùkí ìmọ̀ ti sọ́la wọ́n ti gbé ìkọ́ mọ̀ ó túnbọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ pè rún before kí wọ́n tó ṣe ẹ̀kọ́ mọ̀ ó ní fàkọ̀rọ̀ jìnnà sọ́sàn láìlọ máa hù ó láwọn sì jáde kó nulẹ̀ dáwọn ti jẹun àwọn sì lọ́ọ́ kí wọ́n sì gbà wọ́n jọ àwọn àsáàrù wá pọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀háàbà wọ́n sàrù kan náà tó ní mẹ́ẹ̀kánu yà dúnà fàjìrà fàjìrà àwọn sàábẹ̀ lo fájìlù tẹ́yìn lò yẹn òun ṣò ní fájìlù lọ́dọ̀ tí wọ́n walakinnahu alladhi yamna'u al-buyut wat-turqat èyí táwọn gbà fún òun ní fájìlù ó ní ilẹ̀ mímọ́ tó pé yóò wọ ẹ̀ẹ́sì ilẹ̀ ẹnu lé pé ilẹ̀ ti mọ́ gbogbo aládùúgbò wa mọ̀ pé ẹgbọ̀n kò sẹ́ ó máa ti wà obvious wọ́n ní bùkọ́ tábàdẹ̀ wọ́ ẹ̀yà yìí lóòótọ́ ní tó wà ń bẹ̀ ni pé hátà يتبين حتى تشوف كلير شوفوا بقى في كلير ما تقول انتم انا شقيق بن سلامه اني انطلقت انا وزر ابن حبيش شقيق لي في الزر ولا كبير علي جوكا او ان صد حذيفه ابن اليمان دي جونا حذيفه في بني دار الحارث ابن ابي ربيعه fásità dánilá àlè ó láwọn akàlẹ̀kùn tí àwọn fẹ́ wọlé fàkọ́rọ́jà ilé náà olódi jáde sáwọn fàátà àbí lábàdì ló bá gbé lábàdì wá ó gbé yúgọ́tì wá fàkán ìṣọ̀rọ̀bà ó bá gbé ó ṣẹ̀kí kàtìzír ẹ̀yìn méjèèjì ẹgbà ó yẹ mọ́ mú gbáwẹ̀ ti wà ó wà lẹ́wọ́ rí rúṣíà ẹ̀rìn ọkọ̀ lẹ́bẹ̀ gbáwẹ̀ èmi náà bẹ́ gbáwẹ̀ so bí kàtàwẹ̀ ń sọ pé fájírù ti yọ àwọn bẹ́ gbáwẹ̀ èmi náà bẹ́ gbáwẹ̀ àsìkò oúnjẹ láti wà albayan wà dẹ́ wọ́n ni fanam mẹ́rẹ̀ kọ́sìnà masjid nígbà tá a wá wọ mọ́sálásí ẹgbà tó wá sọ bẹ́ẹ̀ ó sì fàṣẹ́rì ó bá mu òun náà bá zírù mu ṣàkíkì náà mu ó ní mọ̀ á dínú sí ń pè ló bá ìmú mọ́sálásí táwọn gbọ́ kí wọ́n ti ń pè àwọn sì mú tó yẹ kí àwọn ọmọ ṣòf ní àlọ́ ni tí a sáàrù tí ó mọ̀rù yẹ bá jẹ́ dàí hadal afa sahih albayanu ààrẹ o ní báwọn jẹ́ gbọ́dọ̀ ń pẹ̀lú àwọn yìí mú fi ní lọ torí pé kọ́pù ti wà ní ṣe jama wà lọ́wọ́ ó ní gbà táwọn máa fi mú tọ́ báyìí dakhalna al masjid àwọn tí wọ́n mọ́sálásí òkè yìí máa ti sọ́lá lọ́dá gbèrò dúró ó dọ̀ sí àsìkò yóò ṣe kiri jama kò pẹ́ síra wọn wọ́n mú yẹ́gìlì ṣò wọ́n ni wọ́n sì kírun yẹ sí gálàsì fi dé ní gálàsì dẹ̀ ní pé tí ilé ó fi máa mọ́ tẹ́tì máa wò ó láyé díẹ̀ díẹ̀ báyìí pẹ̀lú eléyìí ó sì máa ṣe pé lọ́dọ̀ wọn àwọn sàhábà lọ́wọ́ àrùnláhì tààlà àléhìn tí ti Umaru bá rẹ̀ àbókèlè ń ما بيله حتى تقضي منه حاجتك البيان واضح البيان واضح ìbá wọn tí wọ́n gbá àwọn ni àdíṣì àbí dáwùs dáwọ́kọ́ mú wá kò lálàáfíà ẹlẹ́gẹ̀dẹ̀ àfáàrù Umar kò lálàáfíà ẹ̀dẹ̀ láwọn àfáàrù mí yẹn náà àwọn máa wò pé ọ̀dọ̀ sàábí kọ́ láti mẹ́sìn ọ̀dọ̀ láti mú afáàrù gọ́nà tó wá bá afáàrù sáàlìm mọ́wúlá àbí ìfọ̀dọ́ìfọ̀ olóhun wá pẹ̀lú bákìrì ní sídíkìrì láàrín ṣọ́lá jùmọ̀yìn àdá sátẹ̀hìn àwọn wà lórí rúf nígbà tí lè jẹ́ dẹ́kẹ́ ní ẹwà wà lókè dẹ́ wọ́n láwọn wà ń bẹ́ ìjọ náà wọ́n wọ́n yí sọ́lì inú rọmọdọ́nù ni àwúbákìrì wá wà ń bẹ́ òǹkìrùn fàtà olóhun wá wá bá ń bí alàtọ́tọ̀ àmúyá kọlíbàtà rasúlì lásọ̀lásọ̀lá ah, ìrẹ́ kàlíbà náàbí fi ọ̀ ní jẹun ní náà ní jẹ sàárì ní fa àṣàrọ̀ bí ẹ̀dẹ̀ olúwàfọwọ́fún sígbà pé gbàgbé kò sí yà hátà fún àdáta nìkan mọ̀rọ̀tẹ̀ tó bí ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì fàlámà kẹ́rọ fi ta àlìta ìgbà ọkùnrin tí wọ́n bá bá kìrì tẹ́lẹ̀ kẹta kàá wà parí náà fún wa lọ́gbóúnjẹ rẹ wa fàtà ó wá jẹun wàsán lára ká àti wá kíra ká méjì tó mọ̀ dákàrà lọ́sí ó bá wọ mọ́sálásí wà kí wọ́n sì gbẹ̀rùn dúró ó gbọ́ sí àwọn táìmù tó sì ń jẹun yẹn ó ti súnmọ́ gbà tí sájìrò fẹ́ yọ níbi ìwáyà mi àdíjì sájìrò wọ́n láwọ́ bá sí ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé halitọ́lá alifajẹ́ pàtó ìpàdó tí máa jẹ sí alifajẹ́ àti yọrọ kí ni wáìtì fẹ́mọ̀ tí ó yí sọ́mọ̀ wáìtì tó yọ yẹn kí ni ẹ̀dùnmọ́ alfajirun tààdì ó ní fasalla máa ṣá àwọn akí zukọ̀ sí iná fílà ó gbà tó tún pariwo pé ṣọ́ àtúrí jẹun ní túnmọ̀ kan ó kúrò jù fáwọ́ ó yá mọ́lá tó bá bá wò alifọ́nà alifajir wàhmar kódà ó ti ń ṣe bí ẹni rẹ̀ ó ní ìtìl ánà bí ṣàrọ̀ àbí ẹ̀yà máa ń gbé mo fẹ́ mú gbà náà ṣe wọ́n tí rẹ̀ yẹn bá ti ń jáde kí ló ti jáde ìjọba alfajirus fàánù hadith afar ulani mami eri ni ọ̀rọ̀ amúrí ibn maimun ó ní káàdà ashabu rasulillahi sallallahu alaihi àwọn náà tó wá máa ń dìlé e sàárì jù sàárì wá fẹ́ dàbí pé sálùfájà ní òtí ọmọ ọlọ́wọ́ báyìí síkì kan tó wá ń bẹ láàrin yẹn ṣọ̀rọ̀ kan tó wá ń bí áyà ní pé wà kúlù wọ́ṣọ́rọ̀bù hátà yàtàbáyàdà hátà yàtàbáyà tí ó ọlọ́pìnrin kan wá sọ́dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu ma sọ́rọ̀ ajma'in yas'aluhu an as-suhur ó wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ nípa sàárì faqala lahu rajulun min julasa'i ẹnìkan náà àwọn tí wọ́n jòkó ti wá sọ fún pé kul hatta la tashuk kul hatta la tashuk máa jẹun sàárì tí wàá fi jẹ́pò ní dáùtù pé sàárì ti yọ eh, alifájà ti yọ tó bá sì ń dáùtù pé sífájì ti yọ tí ti yọ definitely àsìkò yìí bùkọ́ nítọ́lọ̀ wọ́n bá sọ ní pé hátà yàtà bàyànà tí a fi clear tí ò ní sí doubt albánu ààrẹ tí ò ní sí doubt fàkọ́yàwó ibn Abbas ìrọ̀ bá sọ wá ní pé iná hádà láyẹ kúrù ṣe yà eléyìí ò tẹ̀tí sọ̀rọ̀ sọ̀rọ̀ kúrù máa ṣàkásítà hátà látẹ̀ṣọ́ lópin ìgbà tó bá yọ fájìlì máa jẹun lọ máa jẹun ó sì lé mú ó sì lé jẹ ó sì lé mú láti ara tẹ̀sùn tí ó fi di pò lè dá òṣùwọ́n pé a ah, ní ẹ̀wà fẹ́ jọ sọ́nù ó ti wá kílẹ̀ báyìí pé sáájú lè ṣìjáde alùbáyà nù ààrẹ ìdá a ń ní ṣákù yẹn òtítù makahol olóṣọ́rọ̀ kan ó dìrò ayé tí bin Umar akọ̀dà dalwan min zamzam

ó sọ pípò tí jáde fájìrì yóò ti clear lọ́ká ló bá ti clear ní ẹnìkejì òsì ní mọ́ àwọn méjì ò ní ti yàn ó sọ pé irú fájìrì táà torí ẹ̀ stop oúnjẹ kò ní ní argument inú àtúntọ́lọ́wọ́ wa lọ́dẹ̀ sọ nìyẹn wàkúlù wàṣírọ́bù hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal kọ́kọ́ ìwé ni wọ́n kúrò khaytul abyadu minal khaytil aswadi minal fajr thumma atimmu siyama idan fàkà ànà sọ́wọ́mọ́ nínú ha àwẹ̀ yẹn ọ̀sán gẹ́gẹ́ ló wà ìmọ́lẹ̀ yẹn gẹ́gẹ́ ló bẹ́ ká gbà rẹ̀ alùbárànù ààrẹ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ ìpínlẹ̀ mọ́ yẹn gẹ́gẹ́ òun láti mọ́ gbà rẹ̀ alùbárànù ààrẹ hayyan wọ́n ó sì rí pé ah, ẹ̀yìn pẹ̀lú alùfájà nìkan ilẹ̀ sì dúdú bóò ní kó ti ṣe ẹni Abdullahi ibn Abbas ní fún ìyá kó máa jẹun lọ kó máa dáhùn lọ kó máa jẹun lọ kíl wọ́n ní àwọn ìbá sọ wípé wà iná usẹ́mi àmọ́ azina àkà ẹran wọn bá tún ní àkómọ̀ náà mọ̀ tó pèrún pé ó tún ti gbọ́ pẹ́lòmíì tó ti pèrún ṣáyìdá àhàdúhùmá lè sàhìbì ìkágbà ń jẹ́rìí pẹ̀lú ìkejì ni ọlọ́run ààrẹ ìdán tí a fẹ́ gbá alé ni pé alifájòrò lókùn ìgbà tó bá ṣì ń dá òṣù pé ó yọ kò yọ ó sì lè jẹ́ onítúmọ̀ rẹ̀ ìgbà tó tó dá oúnjẹ dúró onígbà tó bá tó rí pé ọ̀yọ̀mọ́ alifájòrò ti yọ nìyẹn àbẹ́bọ̀ ìlànà kan wá ń bẹ táwọn èèyàn mọ́ sábà ṣe àwọn èèyàn ṣe ìzàmọ́nì ti wà yìí náà ọ̀dà alhafiz ibn hajar rahimahullah lafáàbẹ̀ sọ̀rọ̀ wà lórí masala náà faqala alhafiz rahimahullah sínú fatih al-bari alhafiz ibn hajar na asalad rahimahullah ó sọ̀rọ̀ kan inú àwọn bídíà tí ó dá táwọn èèyàn ṣe ma hadatha fi hadha zaman ó ní tó wáyé lásìkò wà yìí kọ́bìlà ìfàjì pé káwọn èèyàn ó mọ́ mọ́ Ibn Hajar ń sọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ bí 700 years ago ni ó wọ́n ní kí tó ṣe lásìkò tí wọ́n náà ní sọ ike káwọn èèyàn ó mọ́ pẹ̀lú àsàlátù àbírùn alfájà àwọn ẹlẹ́ẹ̀kejì tó rẹ̀ pé nígbà tí wọ́n ń pẹ̀lú yẹn alfájà rí òfin jàre kódà Ibn Hajar rí kébi ká mọ́ sọ̀rọ̀ bí wọ́n tọ́ọ̀dì sígbà minutes sígbà náà ṣòfin Ramadan lọ́sí Ramadan wà ìtùfà ìgbọ̀sọ̀ àbẹ́ káwọn èèyàn tó wá mọ́ paná láwọn táìmù yẹn inú lànà táwọn fi wọ́n sọ pé sàárì ti tán oníkewó pa ogbó náà ogbó wà dúdú gbogbo nígbà pé tọ́ mọ́ jẹun mọ́ o ìtumọ̀ rẹ̀ ń tàbí paná ni pé a ti kú òlóòrù a ti bọ́ sí ọ̀sán albaranu àdá jọ́ ìlà alámàtà ni التي جعلت علامة لتحويل الأكل والصفقة على غيره. إذا هو وفي شيء قاينة ó ní wọ́n fi ṣe àmì pé ó jẹ́ ti dèèwọ̀ fẹ́ni tó bá fẹ́ gbàwẹ̀ nǹkan mú ti dèèwọ̀ fẹ́ni tó bá fẹ́ gbàwẹ̀. káwọn yẹn ń lérò pé bóyá àwọn fi ṣe àyíbá mọ̀ fíl ìbàdà níbi ọ̀rọ̀ ìbàdà. ẹnìkan kò ti bá rú tó sọ yí kọjá àwọn èèyàn kọ̀ọ̀kan nú àwọn èèyàn wọ́n ní kó rà ìtẹ́ ìyẹn títí ká máa sọ àìbá mọ́ àwọn ọ̀fẹ́ káwí àwọn káwọn máa lọ jọ̀sọ́ yìí ó wá tí wọ́n lọ bíbi pé láyù àbìnrin wọ́n àtún ní pèrún ìrọ̀lẹ́ náà ìlà àbá àdàlùgbòrò àyàfi lẹ́yìn ìgbà tó rùn bá ti wọ̀ yányányányán bìdárọ́já tó mọ́ ní lẹ́bù pé lìtẹ̀mkí ìlèlè wá ká lè rí fúnra wọn lásìkò àǹfààní dáàmù ìtàlérò nìyẹn o fa akọrùn títọ̀ pẹ̀lú tó ń ṣe yìí àwọn alọ́ ń dì ilé ìsinú wà ájẹ́lú àwọn atúnlọ ń kẹjú jẹ sàárì àwọn yapa súnnà wọ́n ní torípẹ́ yapa súnnà yìí oore ṣe kéré lára wọn abúsí pọ̀lọ́ abúrúwá pọ̀lọ́dọ̀ wọn ọlọ́nkó wa ọ̀ ní tí náà hajjáde wá ní tẹ́ ìlásìkò ti yìí agbó márùn-ún àbọ̀ yìí in rare cases ló mọ́ ń wọ́ọ̀kì fún àdìfàjẹ̀ in most cases ó mọ́ ń kánáfàrí lè máa bá alifájìrù lè ti jáde gbà ní láti 10 minutes after 5 ilẹ̀ yorùbá ara wáyé ó mọ́ ń jáde gbà ní 15 minutes after 5 fájìrù lè ti jáde ìtumọ̀ rẹ̀ ní pé ìgbọ́rọ̀ jẹun mọ́ ẹ tó bá ti wá lọ gbé wọn lágbo mélòó táìsẹ̀kì ló ń bẹ sí kí ní jẹ́ ẹjẹ̀má kí ní jẹ́ ẹjẹ̀sùn wọ́n díwò kejì òun bá ń pé nígbà mí fáìsẹ̀kì yẹn alifájà ní òjò ẹ̀tí mọ́ra àti jáde ó lè jẹ́ ká alifájà tó jáde ó lè di 545 ó lè di 550 máa ní wà ilé ṣe bí 551 552 553 to 555 na alifájì lùn jáde bí 5 minutes to what? to 6 láṣù táwà yìí ó wá súnmọ́ bẹ́ẹ̀ tí bá ti máa bá wọ Ramadan ni ó wá di 5:30 ẹ̀yí tẹ̀lú pé as-salatu khayrun minan nawmi ẹ ti ṣe oúnjẹ mímu ìsúnmọ́yàwó ẹ ti sọ́ di èèwọ̀ fúnra ara yín àwẹ̀ òsì ti bẹ̀rẹ̀ àfẹ́bílẹ̀ sọ pé la yazalu an-nasu bi khayrin ma ajjala al-fitr wa akhkharu as-sahur wa akhkharu as-sahur yẹn oore tá náà bí yóò mọ̀ bẹ ẹwà lójú rẹ̀ oore tá náà bí هذا pé ẹ ṣe kí ìjọba wà lójú ẹ̀ في أرسل الحافظ بن حجر رحمه الله تنسوا في بيت كي بيجب كأنه يخاطبنا في هذا الزمان أين هو شيء مية أفا إمناني الجماعة أو أنت مية شو اللي من يجوا بيشي هو gbogbo ìlànà rákà sábàjádùn àlé ìyá bá àná yìí kákàkù ńlẹ̀ àwọn bàbá wá gbìyànjú ọlọ́ba sún wọ́n lẹ́sùn lóore àwọn bá ti gbìyànjú tó yẹ náà gbogbo gbìyànjú wọn ó túbù káàtà sí káṣekiri jọba á kásùgbéyẹ̀wò àwọn afá tó kọ̀ tí wá sọ wípé tọ́ bí sí àkẹ́sù wọ́n bẹ lásìkò wáyé ó ní bídá àtúl ìmsàn àwọn tí ó máa fi kọ́ ara mọ́tàlásíkà sí ilé sí ọmọ aláwọn gbé àsìkò orun jáde ètò náà fi ṣe ó sì dáa wọ́n sọ actual time tí ìrún wọlé wọ́n tó wá sọ adán ìgbà táwọn ìwọ̀n ní kọ́ ọmọ actual time yẹn náà pé ẹni tó bá fẹ́ jẹ sàárì táìmì tó gbọdọ̀ stọ́ọ̀pù sàárì láti fi àrí yí bìdà kò sí jíjẹ́ sà àwọn application tó máa ń gbé àwọn àsìkò orun wá àwọn míì inú àwọn application yẹn náà òun náà máa ń gbé wá bẹ́ẹ̀ tí ó pé akọ́kọ́ afúnwágbé imsac afúnwágbé síbẹ̀ lọ́tọ̀ kò dẹ̀ sí ìkan tó wulẹ̀ tún jẹ́ imsac àlùhánù àdá fájírì tó wà tá ti rí fájírì àbùṣẹ́bùṣe mo lábùṣẹ́ ṣe àbùṣẹ́bùṣe ṣùgbọ́n ẹ̀ àsìkò kan ní àsìkò sọ̀láàtù after time tó wọlé àsìkò ìkọ́mọ̀ ẹ̀ tó wá gbé imsak ajẹ́ tó wá gbé fajir ajẹ́ tó wá gbé ishraq so imsak yẹn kò sí síjẹ́bẹ̀ because a gbọ́dọ̀ stop oúnjẹ tí fajir tó tán yẹn ọ̀ká á sọ pé oúnjẹ ti dè wọ́n fáwẹ̀ láà àwọn èèyàn sì lè شوفوا هذه آثار عن الصحابة نقاش وجه عفاني الله إياكم شوفوا الفجر إبتان دوية بدعة بدعة الإمساك قبل طلوع الفجر كيف هذه تقول داري وتمشي مش إمساك أيوة قائمة على على قدم الوثاق في زمان الناس هذا فإلى الله المشتكى أها ثم يتم الصيام ثم يتم الصيام تبعت وابدأ àwẹ̀ láti gbà tí alfajir sadiq kò ti jáde thumma yutimmu as-siyama ila al-layl a máa wá bá àwẹ̀ yẹ di òru òru láwà parí ẹ̀sì fàyídà aqbala al-layl min jihati ash-sharq tí òru bá ti wá yọ láti ibi tó ti máa yọ tí ọ̀sán tó ti wá ń lọ níbi tí òrùn ti máa ń wọ̀ tí oòrùn sì ti wọ̀ ẹni tó bá gbàwẹ̀ kó túnú gbà náà tóòrùn bá fi lè ti wọ̀ ẹni tó bá gbàwẹ̀ kí ni kó sì máa kó túnú gbà náà Amar an Ó láti bí sallallahu alaihi wasallam fáwọn pé Àdábì náà bá ìdá aqbala ahuna. Tí òòrùn bá ti yọbọ̀ wá látọ̀nà bí tó rò ti wọ̀nyí. Tí ọ̀sán dẹ̀ ti ń tí òòrùn ti wá wọ̀ gbogbo ẹni tó bá gbàwẹ̀ ìṣẹ́ni wọ́n ti tó ìdán ìdáṣẹ̀ ìtìbáà láti lè fi máa sínú àwẹ̀ ó ní agbáàbá gbòròrò ṣàmì wíwọ̀ tí òòrùn bá ti wọ̀ ìṣẹ́ni ti tó eléyìí ọ̀rọ̀ kan tí ó sì rí bẹ́ẹ̀ ni gbogbo olóòtú rí bẹ́ẹ̀ nígbà tí kúrùsù ṣàmì kórùsù ṣáàmùsì tá ń pè bẹ́ẹ̀ ó ní díìskì òrùn yẹn róbóróbó òrùn yẹn wo agbo ìbò ṣe ń wo lọ́kàn yìí ká sọ pé bí ìgbàtí pé òrùn ló wò yẹn àlùbáàrù ààrẹ lópin ìgbà tó wá sí eré agbo yìí àwẹ́ wà ń tà tó bá fi lè ti áìdì síbì kan kódà kí o sì máa rí ìmọ́lẹ̀ òrùn pé òrùn sí yóò bá máa ń pè ní ẹ̀ta wàràwàrà wàádẹ́ ẹni ṣe àṣàmù tí òrùn bá sì ń jẹ pé ìwì wàràwàrà rẹ̀ sì jáde ó ń jọ pé kí ní òun sí ìyọ̀bọ̀ tí ó rí kùrs ó rí rógbórógbó yẹn mọ́ faqad aftara as-sa'im gbogbo ẹni bá ń gbààwẹ̀ ìṣirú kí ni jama'a ṣe ṣe tó wò. immediately tó bá rẹ̀ ti wọ̀ yẹn náà ni tí wọ́n yìí ká náà tó wù àbọ̀ àhìrọ̀ kódà kí ìmọ́lẹ̀ òun bá sì yẹn hàn ó yẹn rí ìmọ́lẹ̀ bọ̀ tí ó rí tó wà ní òṣèṣẹ́ àdébísọ̀lá àṣọ́lá ní pé tó bá ti ká nẹ́bí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yóò wá rán èèyàn kan yóò pàṣẹ fẹ́ nìkan ẹni yóò wá lọ gorí nǹkankan tó bá ti wá lọ gorí bóyó gorí fẹ́ǹsì ni o bóyó gorí ìràkúnmí ni o gorí ẹṣin ni o tó bá ti wá náà báyìí tó náà rùn pé òun wo òrùn tí ó bá ti rí òrùn mọ́ tẹ́ni ẹ báyìí ti ní rọ́ọ̀bá ti shams òrùn ààrí òrùn òrùn ti wà hídìn ààrí òrùn mọ́ o anábí ó sì ló náà sallallahu alaihi wasallam ìdá ìdáṣẹ̀ ti bá rùbí ni gùrú shams

ọmọ tó ànábì mọ́ anọbi o ànábì ó pè yàn gun orí nǹkan ẹ̀rọ rẹ̀ yọjú wò ń tà áhán. aláwọ̀ míì nínú tọ́mọlọ́ nìyẹn wọ́n rò pé wíwọ̀ tó oòrùn yẹn àti pé ti bẹ̀rẹ̀ tá wí yẹn kí bóyá kò lè ṣẹlẹ̀ pẹ̀lú pé kan wọ̀ nìkan. وإنما يدخل بعد انتشار الظلام شرقا وغربا àwọn gbà pé ìgbà tí sínú tó tó ó nígbà tí ó kùnkùn tó bá tó di pé ó wà ní gbogbo ibi tóòrùn ti ń wọ̀ àti ibi tóòrùn ti ń yọ wọ́n nírú yẹn tí wá ṣẹlẹ̀ sí kan àwọn mìíràn sábẹ́ annabuwa Muhammad sallallahu alaihi wasallam Awájẹ́pọ̀rọ̀ oríye pé bí a náà yẹ́ sí àwọn àgbọ̀là ìbẹ̀rẹ̀ òkùnkùn yẹn gẹ́gẹ́ ti tó láti rọ̀ pé àsìkò sínú ti tó. Láti ọ̀nà bí tó lò ti mọ̀ yọ. Ní immediately tí díìsì oòrùn yẹn báyìí lè ti pamọ́ báyìí sínú ti tó náà nìyẹn. Abdullahi bin Abi Awfa radiyallahu anhu qala ó láwọn bẹ̀pẹ̀ láti bí sọ̀rọ̀ láàrín sọ́lá fi sáfà rẹ̀ níbi ìrìn àjò kan wàhúwà sáàì níbi ìrìn àjò yìí ànábì wa ń gbààwẹ̀ ààwẹ̀ yẹn tó wá jẹ́ àwẹ̀ oṣù Ramadan ìgbà tó wá di pé oòrùn wọ̀ ànábì wa sọ fún àwọn ẹ̀kanú àwọn èèyàn pé ìwọ lágbọ́dá ọmọ lágbọ́dá nínú ìwáyà kan wọ́n lábúdáwùd ànábì bá wílẹ̀ pé àbúdáwùd ìrẹ́ Bilal níwá àti ti àbúdáwùd wọ́n lábúdáwùd sọ pé yá Bilal ìrẹ́ Bilal fàjà ó yá ń délẹ̀ fàjá lànà bá wa pèpè ẹ̀ táàmù bígbà tí ó pé nǹkan tó fẹ́ mú yẹn bígbà tá níbi àbí fúra àbí kùnú àbí nǹkan tó yẹ kó máa níbi kí wọ́n ṣẹ̀ṣẹ̀ pèpè ẹ̀ tí wọ́n bí ṣe papọ̀ bá wa pèpè ẹ̀ táàmù. a níbi láàrín wọn sọ ń jọ́lẹ̀ pé ilé ànábì sallallahu nínú ríwáyà ní ti alìmọ́mù ìbùkọ́ ní wọ́n ni tó wà ń bẹ̀ ní pé ilẹ̀ adóbi tó bá lè ní ṣúrù tí lẹ ti ẹ̀ṣú díẹ̀ níbi ríwáyà ní after tó fi ẹ̀ṣọ́ kí oòrùn tó ti ẹ̀wọ̀ yìí kó ti ẹ̀rí pókòkò díẹ̀ díẹ̀ ohun jáde náà rí àtẹ́bì aláàmẹ́bí wa tó pé bọ́lẹ̀ kọlọ̀ rí bá mú tàbí sínú wa èyí ṣe fàṣìdá lànà ìnà àlẹ́yíká ọ̀sán gẹ́gẹ́ lójọ́ ìlóbi ọkọ̀ gbígbàwẹ́ o àní ogbó lè lọ nípa mú tábù wá fàdájára fàdájá aláhùn wọ́n ní jọ́nà anábí sọ̀rọ̀ àtọ́lá anábí sí wà mú nǹkan tí bìlánù pípẹ́ wà mọ́ wá gbọ́rọ̀ bìlánù bìlánù wá ń sọ pé láwọ́tàrọ̀ ààhà àhàdùn alábà ìrí yìí láàrọ̀ ààhà ó ní kálẹ́ nìkan bá gbọ́ràǹkúmi rẹ̀ níbi tí òun yẹ́ ṣẹ̀ṣẹ̀ wọ̀dé tẹ́nìkan bá gun ràkúnmí tó wá narùn tó narùn dáadáa làárọ̀ àhà ó pọ́sùn kó sì rí òrùn yẹn o yẹn yóò rí òrùn yẹn o àmọ́ dọ́rọ̀ sí àrẹ́bí sọ fún èyí sí fàjá bọ́ọ̀lẹ̀ lọ rí bá gbé táàmù wá máa وفي رواية للشيخين وأشار بإصبعه بإصبعه قبل المشرق النبي يعرف أن يفهم أنه وصل المشرق أها Àníbò àná oníṣẹ́ àníbò aṣọ wípé kọ̀dì akùbà tó bá ti rí pé òòrùn ti wọ̀ sílẹ̀ tí ó mọ́ ṣúgbọ̀ látọ̀nà báyìí. Ẹni tí ń gbàwẹ̀ ti túnú ní ẹjẹ̀ máa. Kọ̀dì aftara as-sa'im. Ó wá bú ilẹ̀ táwọn sàábẹ́ wọ́n àwọn náà ọ̀rọ̀ táà nẹ́bì sọ ẹ̀ àwọn náà tó wá tẹ̀lé àwọn náà tó practicalize ẹ̀ in táwọn náà ṣe ó wá ṣe déédó ọ̀rọ̀ táà nẹ́bì sọ lọ́wọ́ àtọ́lá ń sọ ẹ̀ wọ́n torí pé apádà rí pé Abu Sa'id al-Khudri radiyallahu anhu yuftiru Abu Sa'id al-Khudri máa ń sábà sínú tó bá gbáwẹ̀ hina yaghibu qursu shams tí dísìkì oòrùn yẹn rúgbúrúgbú oòrùn tó bá ilé ti wọ̀ báyìí هذه سنة هذه ماذا قال يقول لك لا يزال الناس بخير ما عجب الفطر وأخر السحر واضح؟ نعم تنبيه أحكام الصوم المبينة Tọ́ àwọn ìdájọ́ ta sọ ta ṣàlẹ́ ilẹ̀ kan yẹn ta ṣàlàyé níbi ìjẹta ti wa nípa pé àfiká fojú wa rí oṣù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ojú ọmọ ànẹ́bí adámọ̀ láwí o èyí o gbọ́dọ̀ mọ́ wá ńlá wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn wàtàdọ́tọ̀ èyí o gbọ́dọ̀ mọ́ sí àṣejù kí a tó wá mọ́ sọ oṣù káàkiri wọ́n bí oṣù níjọ́ kan wọ́n bí oṣù níjọ́ kan kí o mọ́ sọ bá jírí pẹ̀lú wàbí aláàfin falakiya pẹ̀lú àdíta pẹ̀lú àwọn irinṣẹ́ àwọn astronomers náà lò lásìkò yìí ìtàkọ̀wé mi ni mo lọ jì mí àbíkẹ́yìn ọmọ lọ rèé ń káraró pẹ̀lú àwọn kàlẹ́ndà àtàwọn astronomers tí wọ́n ti kalẹ̀ àwọn tó pé àwọn tí wọ́n gbé kalẹ̀ yìí tó pé òun ló ń gbé àwọn mùsùlùmí kúò àmìsúnnà ti káàtà mi nàbí sallallahu alaihi wasallam kúò níbi ìlànà ìgbẹ̀yàwó ànábì ọlọ́run bá sallallahu alaihi wasallam tó nímọ̀ jùlọ láwọn ìlú ìsìláàmù míì àwọn olùpẹ̀pẹ̀ àwọn tó máa ń pèrún wọ́n sì ń gbára lé àwọn kàlẹ́ndà tó ṣe pé more than 50 years tó ti lọ lórí ẹ̀ wọ́n náà gbára lé wọn bí ṣe ìlànà ẹ̀sìn tí wọ́n lè ṣe wọ́n wá dì ilé ìmọ̀ wọ́n wá mọ́ tún tètè jẹ́sàárì wọ́n wá fọ́ọ̀lù sí ìtakò tẹ́yẹ́yẹ́ lẹ́hàrí ìnàrí ìlànà anábì sallallahu alaihi wasallam. Fàfíbí sí láàrin ìbìlá níbi irú àwọn ìlú tí wọ́n bá ti ń ṣe báyìí. Bèlèfétírí Alashams, àwọn tó bá jẹ́ kí wọ́n sojú òkò lórí súnnà, àwọn òwà mọ múra sàárí wọn tí bá dìgbà tó yọ ni wọ́n tó stop ẹ̀ tí ó rùn bá fẹ́ ti pé wọ́n àti rí mọ́ báyìí orí wọ́n tí pọ́lọ̀ tí èsì kìí kan wọ́n tí pé rọ́ọ̀bà ti shams ni wọ́n lò wọ́n ló rọ́ọ̀bà ti shams tó rùn bá fẹ́ ti pé àti rí mọ́ táìmù tó rùn mọ́ wọ̀ ẹ̀ because o ò lè tẹ̀lé òrùn títí o fẹ́ kó wọ̀ kankan lójú ẹ̀ láì o ò ní rí mọ́ náà ni alùbárànù ààrẹ ayọ̀ tí alùbárànù ló máa ti jáde kàmàtàkọ́dám àmìsàkù wà níjọ àwọn alùsùnà tán ṣe báyìí gbogbo àwọn ìdúntọ́ ti ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ dáadáa tó ń dá láàfíà ni wọ́n ń ṣe o láàgùbárọ̀ kò ti ẹ̀sí láti ọkọ̀ mi tí wọ́n ṣe yẹn ẹ tó bá rò páwọn alùsùnà gan ni wọ́n ń ṣe tí ó dá bẹ́yìnà pẹ̀lú àwọn àlàyé ṣe láyẹ̀ pa kò pamọ́ sí mọ́ báyìí màdúrà أن هذه a rí pé ìjọsìn àwẹ̀ yìí tàbá kíyèsí dáadáa ó dàrí pé nǹkan méjì ló so mọ́ nǹkan mélòó mọ̀rọ̀tẹ́mítọ́ tó ń shams o so oorun oòrùn níbi pa afẹ́ sínú wàlífàjẹ̀ ó dẹ̀ so mọ́ àlìfàjà rí òdodo àsáàdẹ̀ níbi pé afẹ́ bẹ̀rẹ̀ ti àwọn ni wọ́n mọ̀ jẹ́ tó ṣe mistake o kìí ṣe tó bá dúó ti ìpìlẹ̀ tó dẹ̀ remain lórí ìpìlẹ̀ ó kọ́ ló ṣe mistake tọ̀ ká mọ́ wá pèrún àáfí jẹ́kàwò èèyàn mọ̀ pé àsìkò oòrùn ti tó ni tásìkò bá ti wá tó àwa lọ dìlé ìrun pípé àbí akọ́kọ́ lọ ń pèrún àsìkò oòrùn òsì tí tó gbogbo ẹni tóun bá dá nǹkan mọ̀ kóun lọ dúró tí ìpìlẹ̀ lọ́jọ́ ni o a mọ̀ sọ pé bàtà àbá tó pè wọn gbà pé àlùfáàjà nígbà yọ ni tó bá ti wá yọ ẹmọ́ ìdílé rẹ̀ tí ò bá ti ti yọ ẹ gbọ́dọ̀ sí kìrìjọba ẹ gbọ́dọ̀ pé àfáàní eléyìí kí wọ́n mójú ń jẹ́ o wátádá الله سبحانه وتعالى المن وكرم وعز وفضل يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم الحمدك شاء والله لا إلا أنت أستغفرك وأتوب هذا السؤال تفضل Uh-huh. Ìjọba àwọn ọmọdé jẹun ni, àwọn believe pé ìjọlúwárí ni pé wà kúlù wà ṣọ́rọ́bù hàtà yàtàbáyànà lákùnmọ̀ lọ́kọ́yìtò láàbìyàdò bí lọ́kọ́yìtò láàṣúwádìí mìíràn. Sọ́fà kò tí ní tàbáyò, àlúwánù àádẹ́, tí ó bá ti kílẹ̀ ní fájìlù ti yọ kúlù máa ṣe ti wọ́ṣọ́rọ̀ máa وإليك كذلك طيب النبي صلى الله عليه وسلم wọ́n bá Nábì ní kọ́ọ̀tìmù Nábì ìyẹn ni pé ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run òun náà dẹ̀ ní túmọ̀ rẹ̀ pálàṣọ ìbáànùwádẹ́ ṣùgbọ́n àwọn míì wọ́n wà ní ayẹni àwọn Ahmadiyya àwọn máa ní kìí ṣe kọ́ọ̀tìmù Nábì kọ́ọ̀tàmù Nábì khatam pé òrùka báyìí kí lẹ́la máa ń fi òrùka ṣe sọ́wọ́ zina wọ́n tí ní tàn náà jẹ́ ni pé zinatul anbiya zinatu wa laysa al-maqsud akhir al-anbiya láwọn fi gbà pé lẹ́yìn annabi annabi ní bọ̀ níwọ̀n annabi muhammad sallallahu alaihi wasallam ìtẹ́lẹ̀ sọ ni pé la nabiyya ba'di la nabiyya ba'di nínú àdíjì kan lọ́sọ̀ ìbùkọ́rí ó ní lè kọmsà tó asìnà wọn láwọn orúkọ márùn ó wá ń ka ana muhammad wa ana ahmad wa ana al-mahi wa ana al-hashir wa ana al-aqibu alladhi la nabiyya ba'di wa ana al-aqibu alladhi la nabiyya èmi ni al-aqib annabi gbẹ̀yìn ẹni gbẹ̀yìn tí ò ní sáà nabi mi mọ́ ní ẹ̀yìn alùbárànù àdẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀nà máa ń lọ lọ́rọ̀ pé kọ́ tààmù ni tó ń túmọ̀ kí ni òrùka pé àáwọ̀ sọ́wọ́ ẹ̀ṣọ́ ló jẹ́ fáwọn àdàkọ́tọ̀ báyìí àdàkọ́tọ̀ ó báyìí wà àkídà tó fàṣìdá gbogbo tó bá lọ nírú bìlíìbù bẹ́ẹ̀ kàkà anahu tó bá lọ ní bìlíìbù pé annabi ní ìbẹ̀lẹ̀ àmẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ada kufrun wa zandaqa tí ó bá mọ̀ yuqamu alayhi al-hujja a ṣe kọmọ́tù al-hujja káyì mọ́ṣọ́ bẹ́ẹ̀ mọ̀ aya Qur'ani hadith ní látọ̀rọ̀ àmẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí ó bá gbọ́ àwọn àgbààgbà náà ní mímọ̀ àwọn ní ó aláwà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم